kọ̀ọ̀kan lọ́dún òun ni mo gbọ́ èrò dárúsì wa lónìí ká gbọ́ mọ́túnú hadith. عن عبد الله بن عمر رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر أو قال ورمضان وعلى الذكر والأنثى والحر والمملوك صاعا من تمر أو صاعا من شعير قال قال فعدل الناس به نصف صاع من بر من بر على الصغير والكبير وفي لفظ أن تؤدى قبل خروج الناس إلى الصلاة عن أبي سعيد الخدري رضي الله عنه قال كنا نعطيها في زمن رسول الله صلى الله عليه وسلم في زمن الرسول صلى الله عليه وآله وسلم صاعا من طعام أو صاعا من طنق أو صاعا من شعير أو صاعا من من أقط أو صاعا من زبيب فلما جاء معاوية فجاء الثمرة قال أرى, مد أرى مدا من هذه يعدل مدي قال أبو سعيد أما أنا فلا أزال أخرجه كما كنت أخرج على عهد رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن عمر رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم صدقة صدقة الفطر أو قال رمضان على الذكر والأنثى حديث ولا قلني oni hadithu ti abdullahi bin umar radiyallahu anhuma kọlọn kọ yọ́nú sí yàtọ̀ wọn àti bàbá rẹ̀ tí wọ́n gba hadithi náà wá. ibn umar ni farada rasulullahi sallallahu alayhi wa sallam sadaqata al-fitri. òjíṣẹ́ ọlọ́run kíkẹ́ àtọ̀lọ́ ọlọ́run kí ọmọ farada ó ṣe é ní ọ̀ràn ìtumọ̀ méjì ni fardun bí ilé ìtumọ̀ ọ̀nà méjèèjì náà sì ni arínú àwọn onímọ̀ tuntun bẹ́ẹ̀. àkọ́kọ́ ni pé lédè lárúbáwá fọ́rọ̀bọ̀ ìmọ̀ túmọ̀ ń gbà mí pé nǹkan jẹ́ dandan ara ẹ̀ láti rí as-salawatu al-mafruḍah àwọn àrùn tó jẹ́ tú láti téèyàn gbọ́dọ̀ má kì í fárọ̀bọ̀ ń bẹ̀ ń tún máa kíni ntí ọjẹ́ dandan abátúnwó ìtumọ̀ fárọ̀bọ̀ ń bò míì a máa tún máa kíni qaddara mafruḍan ay muqaddara ń tà sí òdiwọ̀n rẹ̀ arínú àwọn onímọ̀ tó tú fárọ̀bọ̀ ń bíi pé a ànábì sallallahu alayhi wa sallam ọ̀sẹ̀ òdiwọ̀n jákàtà máa yọ. àti lórí ọkùnrin àti lórí obìnrin àti lórí ọmọdé àti lórí àgbà ànábì sòdiwọ̀n rẹ̀ pẹ̀lú kíni fọ́ọ̀á mẹ́ntàmùrì ó ní bọ́ ti pé sọ́ọ̀rù sọ́ọ̀rù láyà ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun la lè fi wé bíi bóyá bíi abọ́ àbí pẹ́rẹ́gì tẹ́yà wàá mà lónìí sọ́ọ̀rù ni wọ́n ń lò láyé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam sọ́ọ̀rù yìí ló ṣe déédéé arba'atu amdad múdù mẹ́rin ní ti ń jẹ́ múdù òun ni ẹ̀kúnwọ́ ọwọ́ ẹni tí èsì pọ́wọ́ rẹ̀ tóbi jù tí ó sì kéré jù bọ́wọ́ yẹn tí máa ma bọ́ba ti wọ́n a ẹ̀kún ọwọ́ rẹ̀ báyìí lẹ́ẹ̀kan eléyìí là ń pè ní kíni módù kan nìyẹn a wàá yọ módù mẹ́rin òun ní jẹ́ sọ́ọ̀rù kan. ní tí ìtumọ̀ bá rí báyìí a ní alẹ́ túmọ̀ fárọ̀dọ̀ sí pé kíni ayé àwùjábà ha anabi ṣe lọ́rùn yẹn sallallahu alaihi wasallam a sì lè tu pé kọ̀dárọ̀ ha anabi sọ̀dínwó rẹ̀ pé bẹ́ẹ̀ bá yọ jákà o iye tí ẹ yọ ni. eléyìí ni wọ́n ń pè ní babawo túmọ̀ alákọ̀ọ́kọ́ alimaana shar'i ìtumọ̀ ti sẹ̀ríà nù gbogbo bí a bá ti rí fárọ̀bọ̀ nínú ìtumọ̀ ti sẹ̀ríà ìtumọ̀ ẹ̀ ní pé fardu wájibu ọ̀ràn yẹn lélẹ́yìí. ìtumọ̀ kejì òun náà ṣe ìtumọ̀ ìfẹ́ ẹnu àbọ̀gbọ́n òun là ń pè ní kíni alimaana alughawi alimaana alughawi àbí kí wọ́n pè ní alṣàfíkọ́tú allogawiya àkọ́kọ́ máa jẹ́ alṣàfíkọ́tú aṣàràyà ọwọ́ àpọ̀ bẹ́ẹ̀ torí pé èdè lárúbáwá lọ́lọ́run fi sọ alukur'an alkarim kalẹ̀ èdè lárúbáwá ni sunna nebo muhammad sallallahu alaihi wa sallam ló fi sọ kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń tí sẹ̀rí àwa mú wá àwọn lárúbáwá náà ti ń lóru àwọn gbólóhùn bẹ́ẹ̀ kọ́dà kí islam tó dé àpèjúwe míì ní asọ́láàtì àsọ̀láàtù ti gbogbo wa ń wí ni táwa ń túmọ̀ sí kínní ìrun nítorí pé alḥaqiqatu ash-shar'iyya bí sẹ̀rí àti túnu gbogbo bí ẹ bá ti rí tọ́ba tọ́lọ́n bá ti ní aqimu sọ̀láàt àbí wa iqami sọ̀láàt ìtumẹ̀ nínú ìtumọ̀ sẹ̀rí àní pé ẹsẹ̀ kínní ẹkírun ẹgbẹrun dúró ìrun ní alḥaqiqatu ash-shar'iyya sọ̀láàt. àmẹ́ka nẹ́bọ̀ Muhammad dé kọ́lọ́hún tó ní káwa mùsùlùmí ọmọ kírun àwọn lárúbáwá ní tí wọ́n ń pè ní àsọ̀lá nínú èdè wọn náà òun lè túmọ̀ rẹ̀ lédè tí lárúbáwá ní àdúà bí wọ́n bá léèyàn sọ́là lédè lárúbáwá ó ṣe kínní ọ̀sàdúà nù ó sì jọra wọn òun làwọn onímọ̀ fi máa kìlọ̀ fún wa pé àwọn ìtumọ̀ tá a bá máa túmọ̀ àfi kéèyàn ọmọ kí lọ́lọ́run wí kí lọ́lọ́run wí kí fi rán anabuwa muhammad sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ lónìí bàbá tó a sọ láti ṣéde bóyá di òyìnbó níta wí náà ni pé prayer àbí ó pray bẹ́ẹ̀ yẹn bá wọnú dictionary òyìnbó náà prayer lédè tàwọn òyìnbó tó lédè náà kò nídìí rúkú kò nídìí foríkanlẹ̀ o àdúrà làwọn náà ń pè ní kíni ni wọ́n ń pè ní prayer lédè wọn. ń fi hàn pé àṣetùmọ̀ yìí wọ́ láti lẹ̀ kama túmọ̀ sọ̀láàtù bil haqiqati ash-shar'iyya kama túmọ̀ rẹ̀ pé prayer yà ìtumọ̀ tó wọ́ ni bá a bá sì rọra tá a wà kí á wu àwọn nǹkan mi ọmọ wa gùn yọ ọmọ gùn tí ẹ̀sìn ó fi máa wá fẹ́ dà wù ẹ jẹun fún yín lápèjúwe kan èdè lárúbáwá wọ́n tún sédè yorùbá ọ̀pọ̀lọpọ̀ ẹni ó tún alukur'an kẹrìmù sí yorùbá ibi ìtumọ̀ èbó náà wọ́n ti mú lẹ́yìn tó pọ̀ nù wọn. àwa rí nù wọn níbi tọ́lọ̀ ń ti ní nínú suratul kawthar fasalli li rabbika wanhar báyẹ̀ lómi náà lè ti kà á àmì mi kà á nínú àwọn àtúmọ̀ yorùbá alukur'an tí wọ́n tú sí èdè yorùbá. Kila làwọn kan tú àyà yìí ni pé fasọ́lì li rabbika nítorí náà gbàdúrà sí olúwa rẹ gbàdúrà sí olúwa rẹ torí pé prayer pray lọ́kàn bí English translation tó lò à ń sọ léyìí láti jẹ́ ká fi mọ̀ pé nínú àṣẹ̀rí al mo ti máa ń sọ pé kódà mo gbọ́ lárúbáwá nìkan èèyàn gbọ́dọ̀ máa torí ẹ̀ lọ tún Al-Qur'an al-Karim torí ntọ́fà nù kì í ṣe pa bí wọn ò fẹ́ kí gbogbo èèyàn ọmọ kéwú àbí wọn láwọn kan làwọn mọ̀ ń hùn ìtumọ̀ èdè lárúbáwá odò lọ́tọ̀ bí sẹ̀ríà bá wá dé ó ṣeé ṣe ní táwọn lárúbáwá ń pè nǹkan kan kí sẹ̀ríà ó tó dé ìmọ̀ wáyé bẹ́ẹ̀ ìtumọ̀ yín ò ní yí padà sẹ̀ríà ó fi lélẹ̀ bẹ́ẹ̀ náà pé ntẹ́ ẹ ti ń pè lápèjúwe azawaj ọkọ àtìyàwó kíyàwó ọlọ́kọ kọ́kọ́ ní ìyàwó nígbà sẹ̀rí adé òfìlẹ̀ bẹ́ẹ̀ náà àmọ́ bí eléyìí náà nígbà tó lọ ní ká mẹ́nu bà ọ̀rọ̀ ìmọ̀túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run sáwọn èdè mo tún rí àṣìṣe kékeré kan bí eléyìí náà nínú àwọn àtúmọ̀ alukur'an kẹrìm tànká lédè òyìnbó ni àbílédè lárúbáwá. àyà kan bẹ́ẹ̀ nù mo rò pé suratul mu'minun níbi tọ́lọ̀ ń ti ní àwọn mòmìnì ni wọ́n máa sọ abẹ́ wọn àyà yẹn wá ní illa ala azwajihim illa ala azwajihim azwaju plural nù jamu kí ni mufradu rẹ̀ azawju azawju ní kí ni ni mufradu rẹ̀ ẹni tí ó wá mọ yàtọ̀ láàrin hakíkọ lùgàwíyà àti hakíkọ ṣẹ̀rẹ̀yà kí ni kùránì ń pè ní záwùjú kí ládìsí ànábì ń pè ní záwùjú tó ṣe pé ti lárúbáwá nìkan lòún mọ̀ pé bàbá ní záwùjú ọkùnrin nù bàbá ní záwùjà záwùjà ni ó jẹ́ kí ìyàwó bẹ́ẹ̀ ni ìtìlápù kùránì ní ntàl kùránì bá sọ̀kalẹ̀ àti nusúnà nàbà muhammadu sallallahu alaihi wa sallam azawuju yutulaku ala rọjuli walimara obìnrin yìí o zawuju ha ni abdullahi ọkọ rẹ̀ ní kíni abdullahi a tún máa gbé abdullahi yìí o zawuju hu maimuna ìyàwó rẹ̀ ní kíni mẹ̀yìmú dọ̀míìrù yẹn ni ó yàtọ̀ bí a bá ti ní zawuju ha àmọ́ kékeré là ń wí yẹn ọkọ là ń wí ọkọ obìnrin yìí ibi tá a bá ti ní záwójú hu ìtumọ̀ ẹ̀ ní pé ìyàwó eléyìí láyà Al-Qur'ani bá sọ̀kalẹ̀ nù àyà yìí o àzùwájú ń bẹ́ẹ̀ ni kí ni túmọ̀ ẹ̀ àwọn ìyàwó wọn àmọ́ nínú àwọn tó túmọ̀ Al-Qur'ani al wọ́n sì àrùn yìí náà gbọ́ torí pé wọn ò ṣe yàtọ̀ láàrin al-haqiqa al-lughawiyya wal-haqiqatu ash nípa báyìí nínú tí ó yẹ ká máa fi èsì pàtàkì jùlọ ni pé bẹ́ẹ̀yàn ọba mọ kíni tó mà ti ṣẹ̀ríà fún nǹkan kọ̀ọ̀kan kò gbọ́dọ̀ rí láì yányán lórí pé mo mọ̀ tó máa kíní ìlédè lágbáwá ọ gbọ́dọ̀ béèrè pé ńgbà tí ṣẹ̀ríà ìsìláàmù dé ǹjẹ́ irú bí wọ́n ti ń pè é tẹ́lẹ̀ náà ń ṣẹ̀ríà pè àbó pè é ní nǹkan mi bẹ́ẹ̀ pẹ̀lú ìpanupọ̀ àwọn onímọ̀ sí ni pé ìdàtà àárọ̀ dọ̀tí ṣàfihàn alḥaqiqatu sharciya walḥaqiqatu alugawiya kudimati alḥaqiqatu sharciya. níbi a bá ti rí i pé sẹ̀rí àpè nǹkan báyìí léde Lárúbáwá àwọn pè ní nǹkan míì tí ọ̀yàtọ̀ bọ́ bá dọ̀rọ̀ alukur'ani àti sunna nabi èyí tí sẹ̀rí àpè ní òun là kọ́kọ́ o òun láti padà sórí hadith wa yìí àtàwọn tó túmọ̀ pé anabi ṣe é ní dandan hakíkọ̀ sẹ̀ríyà nìyẹn òun lọ bá tuma hadithi yìí mu jù farada rasulullahi sallallahu alayhi wa sallam orí eléyìí wá ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ onímọ̀ dúró lórí pé túláàsì ni kéèyàn yọ jáká kọ́pọ̀lọpọ̀ ọ̀mà lónìí túláàsì ni kéèyàn ó ṣe kí ni kọ́ yọ ń ń pè ní jáká ìmọ̀èdè tí wọ́n máa ń pè nílùú mi ìbọ̀tí nílọrin bíi jáká làwa sábà máa ń pè bọ̀tí kọ́ bá yé ta ló ní èdè míì tí wọ́n máa ń pè ń bò mí bẹ́ẹ̀ náà wọ́n ń pè gbogbo ilẹ̀ yorùbá alhamdulillah zakatu alfitri àbí sọdakọtu alfitri méjèèjì ń ṣẹ̀rí àpè ìtumọ̀ ẹ̀ ní zaka olóúnjẹ tá a máa fi oúnjẹ yọ lásìkò ìgbà tá a bá ń túnú ààwẹ̀ òun làwọn ń pè ní kíni à ń pè ní jaka àti farada rasulullahi sallallahu alayhi wa òjíṣẹ́ ọlọ́run ṣe é ní dandan láti máa yọ kínní láti máa yọ jákà. alazakari wàlú unsa àwọn wo ló jẹ́ dandan kí wọ́n yọ jákà kí wọ́n yọ zakatul fitri alazakari wàlú unsa èèyàn jọkùnrin ni o ọjẹ́ obìnrin kò sí yàtọ̀ láàrin jákà yíyọ ọkùnrin àti obìnrin iye tọkùnrin ọ yọ ńlọbìnrin náà yọ kóde yóò ní kankọ́ wàlhúrí wàlmàmlúk. ntí àdìsí jẹ́ agbọ́yé ni pé bọ́bá ìpè zakato lówó ni bí ẹrú bá ní mílíọ̀nù zaka èsè dada lórí ẹrú nínú májẹ̀mú zaka yíyọ níkíni oníkéèyàn jẹ́ ọmọlúwàbí béèyàn bá ti jẹ́rú zaka ọ̀wọ́nú kíni kọ̀wọ́nú owó rẹ̀ táwa ká ẹrú náà lówó kọ́ yọ zaka sẹ̀ríà islam ò pin bẹ́ẹ̀ nítòsí fà á tá a sọ̀rọ̀ zaka para májẹ̀mú tí owó tí zaka fi wọ owó òun ní kíni tàmáàmù mílìkì tàmáàmù àlìmílìkì kí n téèyàn ó ní kó ní yányán n téèyàn bá ní kó ṣe kíni kó ní pátápátá n ní mílìkù rè ó tọ́rẹ́rù àtẹni àti ntó ní ta olówó rẹ̀ lónìí ní sẹ̀ríà ìsìláàmù ṣe pé kẹ́rù ọyọ zaka bàbá wa ń wí eléyìí ọlọ́nkọ́ ṣàánú wa nínú ìgbẹ̀yìn ayé oríṣiríṣi nǹkan làásà ń gbọ́ wọ́n láwọn kan gbogbo bíi sẹ̀ríà tí kùránì àti súnà bá ti ní máa má làkàtì àìmánu hùn àwọn ẹrú tí ń bẹ ní ìkápá yín wọ́n náà láwọn ọmọ ọ̀dọ̀ náà wọ́n bá a mọ̀ nínú wọn dandan tí a tó ń gbọ́ láìpẹ́ yìí kọ́lọ́ńkọ́ sànù wa. débi tẹ́lómìn fi ń wá ń ṣe sìnà gidi pé bọ́mọ ọ̀dọ́ ń ní máa má làkàtì àyè máa nùkún ẹrú ń ṣẹ̀rí àwí o. gbogbo ọmọ tí ń ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ tó ipá àwọn èèyàn rẹ ó béèrè ẹ̀ tó nígbà tí ó kú lọ́dọ̀ rẹ tó bọ́ọ̀ bá sanwó tí wọ́n mú kú lọ́dọ̀ rẹ èyí ò sínú máa má làkàtì àyè máa nù ẹrú ń ṣẹ̀rí àwí o nípa báyìí alḥurri walmamluk jáka yíyọ bó ṣe jẹ́ dandan fọkùnrin àti obìnrin àti olówó àtẹrú àwọn méjèèjì náà yọ jáka. nínú àwọn rìwáyà àti hadithi mi kọ́dọ̀ jẹ́ agbọ́yé pé wàlùkẹ́bírì wọ́n sọ̀rọ̀ àtọ́mẹ́kẹ́ àtàgbàlagbà kọ́dà bí yẹn bá bímọ ní ǹjọ́ tí ààwẹ̀ parí ọmọ òjọ́. kódà àwọn onímọ̀ ní yustahabu ikhrajuha lil janin kódà ẹni ìyàwó rẹ̀ bá lóyún afẹ́ èyí wọn ṣe dandan mustahabu nù ọ̀dà kéèyàn yọ kínní kọ́ yọ tòun núná eléyìí ni ayẹ́fì máa mọ̀ yàtọ̀ láàrin zaka onímọ̀jẹ̀mú tiẹ̀ zakatul fitiri ti ń ṣe jaka májẹ̀mú tiẹ̀ fúyẹ́ gbogbo ẹni ọba ti jẹ́lẹ̀mí ara àṣìgbọ́ tí máa wáyé bíi zakatul fitiri ni pé ẹlòmíì ò ní òun ọgbà wẹ̀ bóyá obìnrin tí ó bímọ káwé tó dé àbínú àwẹ̀ tí ọ̀lẹ́tọ̀ àti gba àwẹ̀ abẹ́ni ọ̀rẹ́ ìṣẹ̀rí ayọ̀ pé mọ̀wùlẹ̀ gbà wẹ̀ ní ma kọ́ padà fún àbíkọ́ fáwọn aláìní ló ń jẹ nírú bíi hálà rẹ̀ tẹ̀sí rẹ̀ bá ti rí lọ́tọ̀ọ̀tọ̀ irú àwọn ẹni báyìí náà àwọn náà yọ jáka o ìgbà àwẹ̀ ò ní kí jákò kó lọ́rùn yàn òun ló fi jẹ́ pọ́ méke gan tí àwẹ̀ ìṣe ọ̀ràn yàn lórí ẹ̀ ayọ̀ jáka tiẹ̀ náà ẹni àwẹ̀ bá wá ṣe dandan lórí ẹ̀ tí diwọ́ kan àbí kejì òjì ọgbà àwẹ̀ èyí wọn ò pé kọ́ mọ́ yọ jáka nínú sẹ̀ríà Islam eléyìí làwọn ìdájọ́ ti ń bẹ́ńbẹ́ mélòó la máa wá yọ صاعا من تمر أو صاعا من شعير láyé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam àwọn oúnjẹ tí wọ́n ń jẹ lẹ́rí tí wọ́n àdéhìí ń dákọ̀ ni tamuru èyí tọ́pọ̀lọpọ̀ wọ ọ̀mà ló ń jẹ lónìí làbídùn nínú oúnjẹ gidi láyé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam wọn là nábì fi sọnù hadithi mi pé baytun laysa fihi tamurun ahluhu jìyà ilé tí wọn ò ní làbí dùn lé elébi làwọn ará ilé náà nítorí pé lásìkò anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam làbí dùn oúnjẹ gidi ni fáwọn sọ̀hábì anábì àti anábì náà sallallahu alaihi wa sallam lójú ọ̀fà ibi tá à ń sọ̀rọ̀ ọ lọ àìsí ìdébẹ̀ lójú ọ̀fà tá nábì fi ni a máa yọ dáká pẹ̀lú kíni pẹ̀lú làbí dùn àmọ́ lónìí ibi táwa ń gbé ń bì yìí ǹjẹ́ làbídùn bẹ nínú wa pé mo fẹ́ jẹun lóúnjẹ àárọ̀ àbí tọ̀sán àbí talẹ́ àwa náà dáhùn ẹ̀ ká má wàá pé a wọ́n ti ní làbídùn lànàbí máa fi yọ jàkà ntí ó wúlò fáwọn aláìní ẹ mẹ́jẹ̀ àgbàgbé hekima tọ́lọ̀ fi ní a máa yọ jàkà na ní agunohum anisual àwọn tí ò ní tó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa tọrọ jẹ ànábì ní jọ ọdún ẹja wọn náà gbádùn. káwọn náà mú hílà ìlò kí jẹ kókó ní ọdún níta nàbí fẹnu ntọ́lọ́n fẹnu. bá wá gbé làbídùn fún ya nírú ìlú wa táwa ń gbé yìí kò ṣe ìdùnnà rẹ̀ á ní sọ àlè. èyí wọn pé kẹ́ni ìyá ọmọ wẹ̀lú bọ́ tí ó jẹ àbí kọ́ wá gàárì tí ó jẹ àbí kọ́ wá rẹsì jẹ torí náà sí hadith anabi gbọ́ àwọn oúnjẹ tí wọ́n ń jẹ láyé ànábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹ̀ ni wọ́n fi yọ jaka tamuru nínú ọba oúnjẹ láyé ànábì ni sallallahu alaihi wasallam ṣàìrù bí jéró bí ọkà bàbà bí àgbàdo nkankan èyí náà ń bẹ láyé ànábì Muhammad sallallahu alaihi torí ẹ̀ náà wọ́n fi ń ṣe kínni wọ́n ń fòun náà yọ jaka ǹjẹ́ lè wá dúró lórí pé bí tá a bá ti rí tamuru àbí tá a bá ti rí ṣàìrù kò sí jákà mọ́ kò rí bẹ́ẹ̀ o òun làlàyé tá a ti ṣe ni gbogbo ntọ́ bá jẹ́ ghalibu qutil balad gbogbo ntọ́ jẹ́ oúnjẹ tá a mọ̀ ló ìlú kọ̀ọ̀kan òun lèyàn lọ fi ọ̀sà ká ìlú tó ṣe pé ìrẹsì ló wọn ló tó pọ̀ jù torí pé lórí ilẹ̀ ayé lónìí àwọn tí wọn ò ló míì ìrẹsì tẹ́lómi ọmọ wò pé oúnjẹ oúnjẹ wo ni àwọn mi ò lóúnjẹ mi àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ ìrẹsì lóúnjẹ wọn. nà kódé mi mọ̀ wọ́n téèyàn bá dé Indonesia tó bá dé apá kan ní Thailand apá kan ní Bangladesh wọn ò fẹ́ lóúnjẹ mi àmọ́ àwọn náà oríṣiríṣi ọ̀nà wọn máa fi jẹ kódà bí wọ́n bá ṣe ráìsì bíi kókó tí wọ́n mú bí ẹ̀kọ́ tí wọ́n àníná ìrẹsì náà lẹ́bàá ń bẹ̀ oúnjẹ tí wọ́n nù. béèyàn bá fẹ́ yọ jáka ń rú bẹ̀ ìrẹsì náà ni kò fi yọ torí ní ọba hekima tọ́lọ̀ ti ṣe jáka lọ́rùn ẹ̀yàn òní ọba mọ̀. nílùú wa ń bí alihamudulilayi ọlọ́run kẹwa oríṣiríṣi oúnjẹ ni bẹ́yìn ọ̀fẹ́ jẹ ráìsì lóṣù kan yọ máa rí nǹkan mi jẹ alihamudulilayi aróore ọlọ́run tó yẹ ká dúpẹ́ yìí nípa báyìí bẹ́yìn bá bọ́bá wà lùlù wà yìí kó wo gbogbo ara ń ta àmà tá yọ ìrẹsì nínú oúnjẹ wa ni èlùbọ́ nínú oúnjẹ wa ni àgbàdo eh, ọkà bàbà gbogbo àwọn nǹkan tó rí bẹ́ẹ̀ gàárì gàárì yọ jáka o àmọ́ èyí tí ò dáa òun ni pé àwọn onímọ̀ ní gáálíbù kú tìlbàlà ntọ́ jẹ́ oúnjẹ tí ọgbàdúnmọ̀ jù nù lùdá oúnjẹ tí áfúrẹ́jì yẹn ń jẹ nìyẹn ẹ̀mẹ́sìdì àgbàgbé wa ayé alukur'an kẹrìm mi torí pé alukur'an kẹrìm yóò fọ́ sọ̀rọ̀ báàbòhó báàbò àmọ́ fi alukur'an tura wọn. ẹ wò gbàtọ́ lọ fẹ́ ní ká yọ oúnjẹ lọ́nà bòmí ká fara oúnjẹ bébè yẹn bá dárú ọ̀ràn báyìí kó fọ oúnjẹ sí kíni kó fi oúnjẹ sàn ọlọ́run wa ní kíni min awsati ma tut'imuna ahlikum inú tó dáa jù tẹ́ ń bọ àwọn mọ̀lẹ́bí ni bẹ́ẹ̀ bá san kàfàrà pé búra irú ẹ̀ náà ní kẹ́ fi ṣe kínni ìyẹn ni pé ẹni tí ó ni wọ́n máa jẹ nínú wọn ọ̀rọ̀ gbọ́dọ̀ wá dọ̀rọ̀ tọlọ́hún ọ̀rọ̀ kàfàrà àbọ̀rọ̀ zàká ni kọ́ wá lọ wá gàrí bẹ́ẹ̀ ẹni ó làwọn ń jẹ táwọn náà ń jẹ àwọn náà lè jẹ gàrí kò burú kó fi gíní kó fi gàrí ṣe kàfàrà kó fi gàrí yọ zakatul fitri àwọn eléyìí ni xikamu ti ń bẹ ń bi mashruciyatu zakatul fitri fi islam. naam riwaaya ta wílẹ̀ kan bẹ ń ala sọ̀gírí wàlkẹ́bìrì àti lórí ọmọ àti lórí kíni àti lórí àgbàlagbà mélòó la máa wá yọ àti sọ fún wa pé kí ni sọ́ọ̀rù àmọ́ ẹlòmíì lè má máa sọ́ọ̀rù lónìí débò láti wá máa sọ́ọ̀rù gbogbo ẹ̀ lọ́rọ̀rùn èèyàn bá máa sọ́ọ̀rù tí ò kílò tí ò mọ nǹkankan kọ́sà kí ni ẹ̀kún ọwọ́ rẹ̀ lọ́nà mélòó lọ́nà mẹ́rin orí kan nù orí èèyàn kan nù lápèjúwe béèyàn bá ní òun nìkan àtìyàwó rẹ̀ wọ́n bí mọ mẹ́ta wọ́n já wọn mélòó adépe ntí wọn yọ ọmọ jẹ ogún ọwọ́ kò sì níbi pé ọwọ́ ẹni tóbi gbọ́dọ̀ ọwọ́ ẹni tí ó ṣe déédéé ìtọ́pọ̀ jù òun ní sẹ̀rí àní á lò á mú ọlọ́wọ́ kékeré àbí amọ́mẹ́kẹ́ àfọwọ́ rẹ̀ wọ́n a sì gbọ́dọ̀ wá pé wọ́n lọ àfẹ́ni ọwọ́ rẹ̀ tóbi èyí tó jẹ́ tọ́pọ̀ jù ni ló dì wọ́n ọwọ́ ọwọ́ tiẹ̀ náà ni tẹlómìn ni òun náà ni kí wọ́n fi wọ́n bẹ́ẹ̀ yẹn bá sì wá ní àwọn ah, ọ̀fẹ́ eléyìí wàhálà wọn ṣẹ̀ṣẹ̀ máa wọn ọwọ́ ó tó àbí ò tó àwọn onímọ̀ ti gbìyànjú sọ́ọ̀rùn anábì ń bẹ mẹ́dínà dòní ibi wọ́n tọ́jú ẹ̀ sallallahu alaihi wasallam mọ́dù tí wọ́n lò láyé anábì ń bẹ ibi wọ́n tọ́jú ẹ̀ sí dòní wọ́n kú wá wọ̀n lórí skéèlì pé mọ́dù mẹ́rin ayé anábì sallallahu alaihi wasallam ti ń ṣe kínni tí ń ṣe sọ́wọ́n ẹ̀yọ̀ kan bá a bá fẹ́ gbé e sí kílò mélòó ló tó ọwọ́ á jẹ́ kílò méjì àti tó súnmọ́ àbọ̀ kílò kò tó àbọ̀ tán àmọ́ àwọn onímọ̀ wa níbẹ̀ yẹn ọba kú yọ zàká kọ́kọ́ jù èyí ń ládé pọ̀ ni àmọ́ bí ọba tó èèyàn dáràn torí pé òfin ni sọ́ọ́án mẹ́ntàmùrì àmọ́ wá ju sọ́ọ̀rù lọ ọlọ́run ò ní bú yàn fẹ́ yìí kọ́dà yóò tún fún yàn ńlá dábì yàn bá lánìyàn pé ògbóǹtọ́ bá lé náà mo fi sin lọ́hùn ni wọ́n fi ní kákúfẹ̀ kan máa yọ kíni kílò méjì àti àti ààbọ̀ kéèyàn bá ti yọ kílò méjì àtààbọ̀ kọ́dà àwọn míín kú máa ní èwo la àbọ̀ bí n yọ kílò mẹ́ta kò burú àmọ́ kò gbọ́dọ̀ dín ní iye kò gbọ́dọ̀ dín ní sọ́ọ̀rù táyé bá a ti ṣe yọ òní àti ṣàlàyé ni gbogbo irí ẹ̀mí tí ń bá ń bẹ ní ọ̀dọ̀ yàn ìyàwó ni ọkọ ni àwọn ọmọ ni kọ́dà ọmọ tí ń gbọ́dọ̀ yàn gbogbo ọmọ tó ṣe pé gbogbo ààwẹ̀ tá a gbà nínú ọ̀dọ̀ wa náà ló gbé àwa náà là ń fún ní ti ń jẹ àwa náà là ń fún ní ti ń fi ń sinú àti ti fi ń jẹ sàárì bí jákà rẹ̀ bá tó kò sì nídìí àwa ránṣẹ́ sí wọn pé ẹ̀yọ jáka àti lámẹ́yìn lé wọn èèyàn náà ní ní ọ̀yọ̀rù jáka báyìí. àwọn eléyìí ní ìdájọ́ jáka láyé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam. náà lára tó tún rọ̀ mọ́ wàfi lafzin an tu'adda qabla khuruji nnaasi ila ssalat an tu'adda qabla khuruji nnaasi lis salat fàádàlà náà tó bí ní sọ̀sọ̀ á padà káyọ̀ bí àdéhùn fọ́kàn nísìn. àǹtò àdà kọ́bùlà kòrójì náà sí ilẹ̀ sọ̀lá jáka àti sọyí tá a máa yọ aṣọ àwọn tí wọ́n máa yọ ọwọ́ àkúgbà wo ni a máa yọ àǹtò àdà kọ́bùlà kòrójì náà sí ilẹ̀ sọ̀lá ìrún ọjọ́ ọdún kéèyàn tó jáde lọ kírun ọjọ́ ọdún ni máa yọ jáka jáka tá a bá yọ lẹ́yìn tá a darí ẹ̀ẹ́dì èyí ń wò ṣe zakatul fitri náà gbogbo zakatul fitri téèyàn ọba yọ kó gbìyànjú kó yọ kó tó di kó sekínì kó tó di kó lọ kírun ẹ̀ẹ́dì eléyìí lọ bá ìlànà anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam eléyìí tó tún kù ni pé àwọn wo la máa wá yọ fún anabi sallallahu alaihi wasallam ti ṣàlàyé rẹ̀ fún wa nù hadithi mi anabi láwọn tí o pé gbogbo ntí wọn jẹ lójoojúmọ́ wọn wọn ṣẹ̀ṣẹ̀ máa tọrọ ni anabi wa ni agnuhum anisu ali ẹ má jẹ wọn tún máa tẹ gbàá à ń tọrọ nǹkan kì í máa ń jẹ ọdún èyí ń ti fi hàn wá àwọn wo ní dáká torí pé bàbá ṣe é bá nábì ti wì yìí èmi ò rí ibi tí jákà ó ti máa wá àpò àpò táwa tó àpò àpò jákà sílé ẹnìkan agnohum anisu a anabi láwọn tó lè jákà nìyẹn o ni mo ní àti zaka owó àti zaka oúnjẹ ojú rí ọlọ́run ní ẹja fi wá o àyè fi zaka wá ojú rí èèyàn bẹ́ẹ̀ bá ní tí ó bùn ẹnìkan lọ́tọ̀ àyè rẹ̀ ń bẹ lọ́tọ̀ àmọ́ èyí tó bá gbófin tọ́lọ́run eh, two point five percent ti zaka ọlọ́run sọ àwọn tí ó ṣe kínni ọ sọ àwọn tí ó gbà á sọ́ọ̀rì àbí kìlò méjì àtààbọ̀ zakatul fitiri anabi sọlọ sọlọm ṣàlàyé fún wa àwọn ìwo ló ní eh, eléyìí ni ọ̀rọ̀ nípa zakatul hadith ẹlẹ́ẹ̀kejì. عن أبي سعيد الخضري رضي الله عنه قال كنا نعتيها في زمن الرسول صلى الله عليه وسلم صاعا من طعام أو صاعا من تمر أبو سعيد الخضري رضي الله عنه حديث تيتوبا وان قورو زكاة الفطر ناني onílójú ayé anabuwa muhammad sallallahu alaihi wa sallam bá a ti máa yọ jáka ni sọ́ọ̀rù kan mọ́gbù mẹ́rin nínú kíni nínú oúnjẹ níta wí fúnra wa níbi àdìsí tòkè ni. kí ni Abu Sa'id kí ni wọ́n ń pè lóúnjẹ bí wọ́n bá ní tọ̀hám nígbà Abu Sa'id al òun ni alburru al alburru kí là ń pè ní Yorùbá òun ni wíjì tí wọ́n fi ń ṣe búrẹ́dì nǹkankan tọ́ ọ̀dà alikama náà òun ni bí wọ́n bá ní àtọ̀hán ìdá ó tilé kọ́ àtọ̀hán nígbà ni òun lọ bá oúnjẹ nǹkan míì wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ṣàlàyé pé irú oúnjẹ wo ni àmọ́ bí wọ́n bá ní oúnjẹ àkọ́kọ́ ń táwọn èèyàn kan gbọ́ yé ń gbà nìkíni alburu ìtumọ̀ ẹ̀ ni pé kunna nukhrijuhu sa'an min alburu aw sa'an min tamri abu sa'id ní kí wá ṣe pé búrú nìkan ló ń jẹ láyà nẹ́bí sallallahu alaihi wasallam o àmọ́ òun lọ bá oúnjẹ ní o tamuru náà làbí dùn náà inú oúnjẹ lọ́wọ́ láyà nẹ́bí muhammad sallallahu alaihi wasallam oníbà tí máa yọ nù búrú bẹ́ẹ̀ náà làá máa yọ nù inú tamuru làbí dùn. awsa'an min sha'ir sha'ir náà ń bẹ láyà nẹ́bí muhammad sallallahu alaihi wasallam bí ọkà bàbà bí àgbàdo nkankan àmọ́ anabuwa محمد صلى الله عليه وسلم àwùsọ̀ràn mi ní أقطن akọ̀tìn ni látara kí وراء wọ́n لا وراء ṣe òun wàrà eh, wàrà màlúù wọn ṣe tí ó gbẹ inú oúnjẹ wọn nù nígbà náà bọ́ba ìpè yìí náà dóúnjẹ àwọn kan lónìí náà kò burú kẹ́yìn òṣèré ẹ̀ náà kò fi ṣe kínní kò fi yọ zakatul fitiri àwùsọ̀ràn mi zabi ọlọ́wọ́n sàbúsà yìí di lẹ́sìn dáadáa gbogbo ẹ̀ lọ́sàlàyé ó ní kọ́dà àwọn a fi kíni yọ̀ǹgbà míì kíni jẹ́ zabibu òun ní èso inabu sam inabu grape ẹ ìrùpọ̀lọ́ kọ̀ọ̀kan nù Yorùbá èso lárúbáwá náà èso al-inab àbí tí wọ́n ń pè ní grape bọ́ba wa gbẹ tán tútù rẹ̀ ní lórí igi tó fresh kí n lárúbáwó pé rútọ̀ bùnú rútọ̀ nígbà wọn bá wá ka ojú wa di pé ń kájọ tí tá a máa jẹ yẹn ọ wá kí nìyẹn òdì tamuru bẹ́ẹ̀ náà ni gbẹ̀bí bò ti àti ẹ̀nà abu sa'id al-khudri kọ́lá láyé anabi àmà yọ min min zabib èyí ń fi hàn wá pé gbogbo ntọ́ bá jẹ́ kí ni tọ́ bá jẹ́ oúnjẹ ìlú kọ̀ọ̀kan òun náà lèyàn lè fi yọ ọ lè fi yọ jáka falamma jaa Muawiyatun radiyallahu anhu Abu Sa'id ní bá a ti ń yọ ọ́ nìyí láyé anabuwa Muhammad sallallahu alaihi wa sallam láyé Abubakar náà bẹ́ẹ̀ láyé Umar bẹ́ẹ̀ láyé Uthman bẹ́ẹ̀ láyé Aliyu bin Abi Talib radiyallahu anhu bá a ti yọ ọ́ nù amangba tó di àsìkò muawiya ibn abi sufyan amirul mu'minin radiyallahu ta'ala anhu muawiya ń bẹ ní ah, nílẹ̀ sham látàrí Usman bin Affan radiyallahu anhu. onígbà Muawiya wa dé wa bá wa ní Madina waja'at Samra waja'at as-Samra ntí wọ́n ń pè ní Samra ní al-hintatu ash-shamiyya al bíi wíìtì náà ni àmọ́ láti ìlú Damascus ni wọ́n ti máa kó wa òun tún ní kọ́lítì tó ju èyí tí wọ́n ń rí ìlú Madina lọ. No ìtumọ̀ sàmúrọ̀ wọn òun wọn ń pè ń gbà wọn ní kíni asàmúrọ̀ wàjà asàmúrọ̀ kọ́lá àrò mudda min hadhihi ya'dilu muddayn muawiya aṣáájú wa muawiya radiyallahu anhu ọwọ́ àṣẹ ìṣìhádù kan ó ṣe ìgbìyànjú kan pọ̀ ọ̀rọ̀ ṣẹ̀ríà léyìí tí ó sì pé kákẹ́kọ̀ọ́ ń bi eléyìí èyí wọ́n wá pé wọ́n máa pe muawiya ló kọ kó kọ àbí kò sínú aṣáájú wa mọ́ muawiya gbìyànjú ni yá ó ṣeé ṣe kí n tí mo wí yìí kò dènà sí n tà nẹ́bi fẹ́ sallallahu alaihi wasallam kí ni Muawiya ó ní asamra ó rí i pé àwọn hìntọ̀ ti ń wá láti ilẹ̀ ṣáàmù yìí kódà bẹ́ẹ̀ yẹn kó ra lọ́jà náà iye tí ó ra ti hìntọ̀ Madina tí ó ra ọfẹ dàbí ntí ó ra kílò méjì hìntọ̀ ti Madina lẹ́yìn ó kó lé hìntọ̀ ṣáàmù èyí tí ó yé wa ni pé bẹ́ẹ̀ yẹn bá gbé rẹ̀ sí èyí ń pè rẹ̀ sí tápá níyàn bá gbé fún wọn náà nísìnyí àti rẹsì Thailand ṣe èyàn ó kóye kan náà lè yóò gbé rẹsì ní rẹsì ń jẹ àhà torí náà ká gbọ́ yé àwọn sọ̀rọ̀ ànẹ́gbè lò fẹ́nu o yẹ jahidu lórí pé láti wá fakọ̀ kìlọ̀ lọ́hùn fẹ́ kìlọ̀ ànẹ́bì fẹ́ òun Muawiya wá wò pé àsàmúrà òyì kọ́lítì tiẹ̀ ju ti àwọn ẹ̀hẹ́ntọ̀ tiwa ń bì lọ tó yẹ pé bẹ́yàn bá fẹ́ ra àtẹni èèyàn bá bùn náà yóò yóò ṣe kí ni yóò jọjú lójú ẹ̀ bàbá fún sọ́ọ̀rù kan bíi bíi kí ni ọmọ jẹ́ bíi sọ́ọ̀rù méjì ni ọmọ jẹ́ kí wàá ní Muawiya gbìyànjú ń gbà ní radiyallahu anhu ọba ní ọ̀dà bó bá rí bẹ́ẹ̀ bẹ́yàn bá ti yọ̀ dájì sọ́ọ̀rù nínú samara òyì ó ṣe déédéé kí ni ó ṣe déédéé irú sọ́ọ̀rù tá à ń yọ ń Madina tẹ́lẹ̀ náà. هذا اجتهاد منه رضي الله عنه eléyìí ni ìgbìyànjú tí Muawiya gbìyànjú àmọ́ tí ń jẹ́ sẹ̀ríà islam ni pé fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi war rasul kò ní ìdíjà akọ̀dà tí Muawiya wí ẹ fi wo alukurani wo ẹ fi wo sunna wo bọ́ bá bá a mú alhamdulillah a kò bá a mú a afẹ́ràn muawiya táwọn onímọ̀ máa wí nuhibbu muawiya nuhibbu malika nuhibbu aba hanifa nuhibbu shafi'i nuhibbu ahmed walakinna alhaqqa ahabbu ilayna. afẹ́ràn gbogbo wọn àmọ́dodo afẹ́ràn òdodo jù wọn lọ. ìyẹn ni pé níbi tá a bá ti ródodo kọ́dà bí èsì àfa ló wí tá àfa àwa sì wí tí ò jẹ́ òdodo òdodo ni ọyẹ kó wù wá ju ìfẹ́ ta ní fàáfàá wa lọ eléyìí làwọn sálàfù máa wí. òun ni Abu Sa'id al-Khudri fi wá ń wí fún wa pé a amma ana ẹ̀rí mi Abu Sa'id al-Khudri fala azalu ukhrijuhu kama kuntu ukhrijuhu ala ahdi rasulillahi sallallahu alaihi wasallam. sọ́ọ̀rù tèmi ti ń yọ láyà nábì ni àtọ́jẹ́ ń ṣáàmù àtọ́jẹ́ ti hijazu àtọ́jẹ́ ti yamani sọ́ọ̀rù nínú àlẹ́mí ọmọ yọ bí n ṣe ń yọ lójú ayé anabu muhammad sallallahu alayhi wa sallam irú eléyìí làwọn onímọ̀ máa ń pè ní kọ́wùlù sọ̀háàbì kọ́wùlù asọ̀háàbì ọ̀rọ̀ tí sọ̀háàbì kan bá sọ yàtọ̀ sí èyí gbogbo sọ̀háàbì bá panu pọ̀ lé lórí ntí gbogbo àwọn sàhábà nàbí bá panupọ̀ lólórí kí là ń pè nù sẹ̀ríà ìjìmáàrì lọ túláàsì ni a gbọ́dọ̀ tẹ̀lé wọn. ànábì làwọn la ṣáájú wa nú ẹ̀sìn sallallahu alayhi wa sallam. àmọ́ máa wáyé irú eléyìí tó yẹ pé ní wọn ò ní panupọ̀ lórí nǹkan kan. qawlu sàhábì la pè yóò Muawiya wílé Abu Sa'id wí eléyìí. ń túmọ̀ pé ní àṣẹ ọ̀rọ̀ kọ̀ọ̀kan nù wọn kìí ṣe dandan ńgbà tẹnu ò ti kò lórí nǹkan ni káwa pé ńgbà Muawiya ti wílé ìtú láàṣà gbọdọ̀ tẹ̀lé bọ́ba lójú fa in tanaza'tum fi shay'in.